ṣùgbọ́n àwọn eléyìí tó ń gbé nílùú òyìnbó nílùú Lọ́ńdọ̀nù wọ́n pa àwọn kì í ṣe ọ̀lẹ wípé kì í ṣe páwọn lọ ìlú òyìnbó lọ sùn lọ họrun nígbà tí àwọn ọ̀lẹ bá ń sùn tó ń họrun àwọn jáde lọ ṣiṣẹ́ nínú òtútù wọ́n pé ẹni táwọn wá ń bá ṣiṣẹ́ tó jẹ́ ara wa ọmọ nàìjíríà wọ́n pe orúkọ obìnrin náà ní gírèsì wípé kò san owó owó oṣù kò san ó ń jẹ́ kí ojú máa pọ́n àwọn àwọn sì ń ṣiṣẹ́ tó bá di àárín ọ̀sẹ̀ ìjọba fún obìnrin yìí lówó kó san fún àwọn òṣìṣẹ́ tó ló ń gbaṣẹ́ àwọn ń tọ́jú àwọn aláìsàn wọ́n ní ṣùgbọ́n obìnrin yìí kàkà kó san owó oṣù fáwọn ó ń kówó yẹn jọ pọ̀ ó fi ń ra àwọn ọkọ̀ bàǹbàǹbà ni gbogbo inú ilé ẹ̀ ló kún fún ọkọ̀ bàǹbàǹbà àwọn tí obìnrin yìí tí wọ́n kọ̀ tí tóbìnrin yìí kọ̀ tí ò san owó oṣù fún tí wọ́n ṣiṣẹ́ fún wọ́n wá lọ sí inú ilé obìnrin yẹn tí ọnú ọgbà ẹ̀ wọ́n gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wọ́n ya ọgbà yẹn àti àwọn ọkọ̀ bàǹbàǹbà yẹn wọ́n kálẹ̀ wípé kí àwọn èèyàn kí wọ́n mọ orú ẹni tí àwọn èèyàn wá jẹ́ àwọn kan tilẹ̀ ń dá sí pàápàá wípé tí wọ́n bá bá àwọn èèyàn wa ṣiṣẹ́ nílùú òyìnbó wípé wọn kì í sanwó wípé ìṣe ilé ìṣe tí wọ́n ń ṣe ńlé náà ni wọ́n ń ṣe nílùú òyìnbó ìṣe ìṣe ìmúnilẹ́rú ìmúnisìn òun náà ni wọ́n ń ṣe nílùú òyìnbó mo wá wò wípé eléyìí má dẹ̀ tún ga èyí tí wọ́n tún pín kàn mí yìí má dẹ̀ tún ga ǹjẹ́ kí ni a lè ṣe báyìí àmọ́ bóyá òótọ́ àbí rọ́nì mo bá wá ọ̀nà láti bá arábìnrin wa gèrèsì sọ̀rọ̀ o ẹni tí wọ́n ń dárúkọ ẹ̀ o nínú nǹkan tí wọ́n kálẹ̀ o tí wọ́n pín kàn mí o wípé àwọn bá a ṣiṣẹ́ o kàkà kí ó sanwó oṣù àárín ọ̀sẹ̀ níjọba ń sanwó fún un òun kó owó jọ lọ fi ra ọkọ̀ bàǹbàǹbà fi ń tọ́jú ara ẹ̀ fi tọ́jú àwọn ọmọ ẹ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún un tó jẹ́ àwọn ara wa kò sanwó fún wọn àwọn yẹn wá bínú wọn lọ kálẹ̀ mo wá pe obìnrin yẹn wípé ǹjẹ́ ilẹ̀ ń jẹ́ gírèsì ọba yàn ó ṣàdárúkọ ẹ̀ bákan obìnrin yẹn pòun ni mo ní mo mà gbọ́ nǹkan kan mo mà rí nǹkan kan wọ́n mà parọ́ kan mọ́ yín wípé àwọn bá yín ṣiṣẹ́ ẹ ò sì sanwó ìpèsè yẹn dá arábìnrin níṣẹ́ yìí náà ti rí ni mo ní mo rí mo ní mo fẹ́ gbé sáfẹ́fẹ́ mi ò tí ì gbé sáfẹ́fẹ́ mo wá ń wò wípé kí n tó gbé sáfẹ́fẹ́ kí n bá yín sọ̀rọ̀ bóyá irọ́ ni tí a bá gbé sáfẹ́fẹ́ a jọ wípé ìyà jẹ àwọn wọ̀nyí gbé tí a bá gbé sáfẹ́fẹ́ tá a bá yín sọ̀rọ̀ kò ní dáa rárá obìnrin yìí dá mi lóhùn pé àwọn ọ̀rẹ́ òun ti ní kóun máa dà sí ohun tí àwọn èèyàn wá ṣe mo ní ṣùgbọ́n wọ́n ti pín kiri wọ́n kà ó pòun ju gbogbo ohun tí wọ́n ṣe yẹn lọ wípé kí n fi wọ́n sílẹ̀ mo ní wọ́n pé àwọn kì í ṣe ọ̀lẹ tí ń sùn tí ń hanrun nílùú òyìnbó àwọn wá ṣiṣẹ́ ọ̀dọ̀ yín làwọn ti ṣiṣẹ́ kẹsànwó oṣù arábìnrin wa gèrèèsì mo pé mo tiẹ̀ rí kan nú àwọn ọmọ yín tí wọ́n pè ní aláìlẹ́kọ̀ọ́ wọ́n ti sọ ọ́ síwájú kọ́mọ yín tó jáde àwọn ọmọ yẹn sì jáde ọmọ yẹn bínú pé kí ni wọ́n ń ṣe yẹn arábìnrin wa gírèsì pé ohun tí àwọn ọmọ òun ṣe ó tọ́ wípé ṣé tí èèyàn kan bá wá fi ojú di ìyá tèmi tí mò ń bá òun sọ̀rọ̀ wípé ṣé èmi ò ní jà ah, mo pé màá gbé jàǹtò màá la ń tàn mọ́lẹ̀ pàápàá ó pé bó ṣe rí nìyẹn mo wá ní ọ̀rọ̀ owó ń kọ́ ṣé ẹ sanwó fún àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bá yín ṣiṣẹ́ àbí ẹ sanwó fún wọn arábìnrin wa gèrèsì pé àwọn tí wọ́n wá sílé òun wá ká nǹkan sílẹ̀ yẹn téèyàn bá ṣe àwọn èèyàn láàánú ìbí ni wọ́n fi ń san padà wípé tán bá iṣẹ́ tó yẹ kí wọ́n lọ ṣe wọn ò ní lọ ṣe e, iṣẹ́ tó bá yẹ kéèyàn méjì ṣe kí wọ́n tọ́jú aláìsàn èèyàn kan lè lọ bẹ̀ kó kọrúkọ àwọn méjèèjì kan parọ́ sínú ìwé wípé òun fúnra ra òun bóun ṣe dàgbà tó yìí tóun ti lé ní ọgọ́ta ọdún òun jáde lọ ṣiṣẹ́ nínú òtútù lọ ń tọ́jú àwọn arúgbó òun á máa lọ ṣiṣẹ́ yẹn fúnra òun ó ní àwọn tóun gbà ṣiṣẹ́ ó ní wọn ò ní jáde lọ ṣiṣẹ́ irọ́ ni wọ́n ń pa sínú ìwé wọ́n fẹ́ kó bá òun òun tí mo gbọ́ nìyẹn o mo wá fẹ́ béèrè lẹ́ẹ̀kan sí wípé ṣé ẹ sanwó fún àwọn wọ̀nyí àbí ẹ sanwó fún wọn. arábìnrin wa gèrèsì ó ní òun á pè mí padà àwọn ọmọ wọ́n ń pe òun wọ́n fẹ́ bá òun sọ̀rọ̀ ntí asọmọ nìyẹn wọn ò pè wá padà o ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa tí ẹ bá bá àyàn ṣiṣẹ́ nílùú òyìnbó tí wọn ò sanwó fún yín ọ̀nà tẹ́ ẹ gbé gbà yẹn kọ́ ni ó yẹ kẹ́ ẹ gbé gbà ọ̀nà yẹn kọ́ ló yẹ kẹ́ ẹ gbé gbà mo fẹ́ mọ̀ bóyá obìnrin yẹn sanwó fún yín àbí ò sanwó fún yín mo fẹ́ mọ̀ bóyá irọ́ lẹ̀ ń pa obìnrin yẹn mo fẹ́ mọ̀ bóyá ó nídìí bóyá wọn ò sanwó fọ́bìnrin yẹn nítorí wípé ẹ̀ ṣiṣẹ́ yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀yin tẹ́ ẹ lọ sílé yẹn tó bá wá jẹ́ wípé ẹ ṣiṣẹ́ yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ ni kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ obìnrin yẹn ó ní nǹkan kan tẹ́ ẹ kọwọ́ bọ̀ ó láwọn òwe kan àwọn kan wà àwọn àjọ kan wà nílùú òyìnbó gbogbo ẹ̀yin tẹ́ ń bá ṣiṣẹ́ nílùú òyìnbó tí wọ́n sanwó fún yín ibẹ̀ ló yẹ kẹ́ ẹ lọ àwọn yẹn ló yẹ kẹ́ ẹ pè àwọn yẹn ni wọ́n ń pè ní employment tribunal ẹ pè wọ́n òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn òun ni mo kọ sí abẹ́ ń bíbà yìí tẹ́ ẹ bá pè wọ́n wọ́n á bá obìnrin yẹn sọ̀rọ̀ wọ́n á pè é síwájú kò ní ná yín lówó tó bá wá jẹ́ wípé ẹ̀yin lẹ̀ ń parọ́ tán àwọn èèyàn jẹ́ obìnrin yẹn á sọ tẹnu ẹ̀ wá sì ṣe ohun tó dájú ohun tó tọ́ àti ohun tó yẹ ṣùgbọ́n ẹ̀rù ń ba àwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nítorí a mọ̀ pé àwọn kan ẹsẹ̀ kan ni wọ́n sì fi dúró tí wọ́n bá sanwó fún wọn tí wọ́n bá ṣiṣẹ́ fún èèyàn tí wọ́n bá sanwó fún wọn wọ́n á wá ọ̀nà láti jókòó ara wọn jẹ́ wọ́n á kàn halẹ̀ díẹ̀ wọ́n á dẹ̀ lọ jókòó ara wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nìyà ń jẹ ẹlòmíì gbalẹ̀ ilé tó gbà ohun tí wọ́n fojú ẹ̀ rí wọ́n ti tìí ta ẹlòmíì ó rìn kiri inú òtútù ni ó ń sùn lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ kiri ni kò rí légbé Elédùmarè aṣọ gbogbo yín o a ṣe ọ̀nà yín ní dáadáa o kò jù bẹ́ẹ̀ lọ èèyàn bá jẹ yín lówó ẹ mọ ibi tẹ́ ẹ máa rìn sí ẹ má lọ ilé ẹ lọ pariwo lọ ká nǹkan lẹ̀ mi ò rò pé yẹn tán lẹ́yìn ká lórúkọ mi ìlú ọmọ akínwájú ajé ń gbọ́dọ̀ ọkùnrin ṣẹlẹ̀ lẹ́dùnmarè lẹ́dùnmarè bàbá mi ọba kíkáká o.